one nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. one nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. one nation fọwọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. one nation Fúlàní nation ni. ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. one nation Fulani nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò ń bọ́ ló forin asọ́dọ̀ ló ni Yorùbá a ò kó fò ṣe mọ́. one nation Fulani nation ni a ò ṣe mọ́. mọ bí a ti wá èyí á ṣe wọn nation tó ká padà sílé. one nation Fúlàní nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni a wà. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Sou o pọ̀ e vim wọ́n fẹ́. dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde níbi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé ọmọlúkà yín tún rèé o mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé àwa ní pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ lórí ètò tí a fẹ́ ṣe lénìí torí pé àwọn ìpàdé kan wà tí a gbọ́dọ̀ wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo fi sáré wá sọ torí pé ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì ni tí mi ò gbọ́dọ̀ má sọ òun ni mo ṣe wá sí orí ìkànnì ní kọ́mọ́kọ́mọ́ mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn ọmọ yorùbá ẹ bá pín ètò yẹn tẹ̀ ń wò wá káàkiri youtube ní ẹ̀yin tiktok ẹ̀ ní bínú pé ẹ̀ ní wa wò lẹ́yìn ẹ̀yin youtube ẹ̀yin facebook ẹ bá wa pín ètò yìí ọlọ́run àtúbọ̀ máa fún yín ṣe ojú òde ní tì lágbára elédùà now n tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni wípé mr gbajà bí àmì èmi ò sí lára àwọn tá sọ pé ò kì í ṣọmọ yorùbá ọmọ yorùbá nìyẹn ṣùgbọ́n bó ṣe jọmọ yorùbá tó o ò ní ẹ̀tọ́ láti sọ pé kán lọ máa lé ọba ògbóni kiri kábíyèsí ọba jàmájẹ̀bi ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tẹ́ fi sọ pé kán máa lé ọba ògbóni nígbà tí wọ́n ṣe rálì tí wọ́n ṣe ní Èkó ní on the was uh, on the third July third Lagos state government under uh, uh, police Lagos state wọ́n arrest bàbá yìí ó ní iye ọjọ́ tó lò ní àhámọ́ àwọn ọlọ́pàá wọ́n fi ilẹ̀ àṣẹwáṣẹ ìbọn tí ọmọkùnrin bá jáde ẹ wojú mi dáadáa o Mr. Gbajabiamila pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o you know I don't have anything o lè máa rí wa pé kí làwọn eléyìí já gan of course but ẹ̀yin fúnra yín lẹ bá Nàìjíríà yín yìí tẹ̀yin to the so-called Nigeria you believe in ẹ̀yin lẹ bá débi tó jẹ́ pé ó kù ìṣẹ́jú díẹ̀ fún yín ẹ̀ ní lè jáde ẹ̀ ní lè rìn mọ̀rọ́bà gan ṣe ti ẹ̀ lójú títì tẹ́lẹ̀ ni ẹ mọ ibi tẹ́ ẹ ti ń pàdé ẹ mọ ibi tẹ́ ẹ ti ń jẹ ẹ mọ ibi tẹ́ ẹ ti ń mu ẹ mọ ibi tẹ́ ẹ ti jọ pinnu báyé mẹ̀kúnnù ṣe máa bàjẹ́ Gbajabiamila ó lóye ọdún tó ti lò ní National Assembly according to bí mo ṣe gbọ́ láti 1999 náà ló ti wà ń either 1999 or 2003 náà ló ti wọ́ bẹ̀ ó dẹ̀ kúrò ń come out and tell us your achievement Mr. Gbajabiamila Come out and tell us your achievements, Gbaja. Look, àwọn èèyàn ń kidnap, wọ́n ń pààyàn, wọ́n ń jíyàn gbé, wọ́n fi tipátipá báyàn sùn, èèyàn ń jà láàárín ìlú wàhálà owó gbogbo ẹ̀ ó wà níta ẹ̀ẹ́rí solution sí gbogbo eléyìí o. Ọba Ògo tó ní ẹ̀ lè stop wa, we have the right to defend ourselves òun lẹni kan máa wá kiri Mr. Gbajà ṣé ẹ ṣé ẹ tiẹ̀ láròjinlẹ̀ ṣé ẹ ronú gan tẹ́ fi sọ pé kan lọ máa wá Gbajà bí àmìlà that he should be arrested based on what ó gbébọn síta àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó gbé k forty seven ń rìn ìwọ tó jẹ́ speaker national assembly kí ni ìgbésẹ̀ tó gbélé lórí to curb it or to prohibit such act àwọn tó gbé ìbọn lọ́nà àìtọ́ tó fi ń tó fi ń kidnap àwọn èèyàn kí lẹ ṣe sí Mr. Gbajà ẹ lọ ṣọ́ra o ẹ lọ ṣọ́ra Yorùbá nation làwa dì mú ẹ má wàá fi ti yín ẹ má ẹ má wàá fi ẹ má fi dúró síwájú wa kò sí ẹni ẹ lè dá wa dúró ẹ lè dá wa dúró Yorùbá nation is a must a dẹ̀ máa make sure yìí pé a dúró nínú Yorùbá nation yẹn débi gẹ́ títí tá a fi máa achieve yorùbá nation because oníkálukú ló mọ bó ṣe ń rìnrìn àjò ẹ̀ oníkálukú ló mọ bó ṣe ń ṣe tiẹ̀ tá a bá ti lu òfin yìí kí ló dé tẹ̀ ní ká máa chase wa o ó gbébọn síta ojú òrìrú tiẹ̀ rí àbí ẹ lọ ṣọ́ra o gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ tẹ́ ní ká máa tọ̀mẹ́ǹtì gbogbo àwa tá à ń jà fún yorùbá nation ọlọ́run á bá yín jà ọlọ́run á bínú sí yín o tẹ́ ẹ bá ti fẹ́ wá ogun tẹ́ ẹ̀ bá fẹ́ wá ogun tẹ́ ẹ̀ fẹ́ wá wàhálà don't ever sọ wípé kán lọ máa chase gbogbo àwọn tó ń ṣe yorùbá nation you better cease from doing that right now order tó give fáwọn commissioner of police pé kán lọ máa pè wá ká máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ẹni tó bá kọjá yìí ẹ̀kẹ́ ẹ lọ́ọ̀kì ẹ̀ up gbogbo ẹ̀ làwa ti gbọ́ o Mr. Gbajà gbogbo ẹ̀ la gbọ́ bọ̀tẹ̀ yín nù ọlọ́run nù ọlọ́run àbí ọlọ́run àfi tó o bá ti nípín nínú bí nàìjíríà ò ṣe wó nínú gbogbo ìyà tó jẹ ìran ọmọ yorùbá àfi tó o bá nípín nínú ẹ tó o bá ti nípín nínú ẹ Mr. Gbajabiamila you can't escape it wà á jẹ ìyà orí tútù orí gbígbẹ abìẹ you better be careful kí ló dé alùyìn lọmọ pa ni àbí mi dá ẹ ti ń kówó yín àníkẹ́ máa ń kó mọ́ níṣẹ́ ni kẹ́ ẹ lọ ṣọ́ra ẹ lọ sun ewé agbẹjẹmọwọ mi sàgbàgà bíi àmìlà ìgbọràn ó sọjọbọ ríru o àdí yín lọ́wọ́ orílẹ̀-èdè wa là ń jà fún and we have the right to go out another the law èèyàn ò lè yọbọ sí mi kí n má lè defend ara mi if i have the opportunity of grabbing a gun i will grab it and defend myself. àṣírálì ní july 3 thousand twenty-one àwọn ọlọ́pàá yín wọ́n yìnbọn wọn pọ̀ ọmọ kan níbẹ̀ eléyìí bá tún ṣe last wọ́n tún yìnbọn wọ́n tún pààyàn níbẹ̀ kí ló dé ẹ ẹ ẹ ṣé káwá dẹ̀ fóònù ọwọ́ wa ká dẹ̀ máa wò yín nìran ni ẹ̀yin lẹ ń pogun ẹ̀yin lẹ ń pe ogun ẹ̀yin lẹ ń pe wàhálà tó bá yẹ pé rọra fi wálẹ̀ jẹ́jẹ́ tá a bá fẹ́ ṣe ráàlì wa ká ṣe é kó má sí wàhálà ká rọra ṣe nǹkan wa ni ṣe bọ́ ó ṣe jẹ́ tèkó ló le kokokoko mọ́ yín gbà tó jẹ́ pé mo bá ṣe jẹ́ ẹ mọ̀ kó lè ó lè onífun onífun ejò ajẹmáyò ó ní gbogbo yín pátá ó lè onífun àgbè ìka ènìyàn ní gbogbo yín pátápátá ṣe bọ́n ṣe rálì lógùn ṣe bọ́n ṣe lọ́yọ̀ọ́ state ṣe bọ́n ṣe lọ́ṣogbo ṣe bọ́n ṣe lẹ́kìtì wọ́n ṣàdé ṣe londo state lákùrẹ́ as some other cities like that kí ló dé tí wọn ò yìnbọn kan pààyàn níbẹ̀ ó ṣe jẹ́ èkó yíyan ló ní yín lára gangan gangan gangan gbọ́ mr gbajà ẹ lọ ṣe ewé agbẹjẹmọwọ ẹ lọ ṣọ́ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ gbajà o lè lówó o lè nípò o lè lóògùn o lè lẹ́nìtẹ̀yìn o ò ní kankan níwájú ọlọ́wọ́ lọ́lọ́hún fẹ́mi gbajà o ò lọ́lọ́hún owó ló ní oògùn ló ní ipò ló ní òlọ́lọ́run àwa ní ọlọ́run adẹ̀ láwọn tó nílẹ̀ and is ready to fight our battle mind you ẹ fèsì nàìjíríà yín ẹ fèsì national assembly yín tẹ́tí tẹ́tí máa máa pàdé bọ́jẹ̀tì tẹ́tí máa máa jẹ́ nígbà tẹ́ bá ti rí bọ́jẹ̀tì tó ṣe jáde tẹ́ rí pé this budget can never favour the masses but torí tẹ́ fẹ́ jẹ ẹ bá wa fi tiwa lé everything you lè at the end of the day ẹ pass irú bọ́jẹ̀tì yẹn gbàjà ẹ rí kankan ṣe lórí wọ̀nyẹn o àwọn tó ń fight fún fún freedom ara wọn lẹni kan máa bá yín lé kiri ìyá ń bọ̀ fọmọ tí ò gbọ́n ẹkún bẹ fọmọ tó ń sáré kiri ó lọ̀rọ̀ ẹ o mr gbàjà ẹ wojú mi dáadáa kò sí kan tó fẹ́ fi bẹ́tà lámì ṣe bẹ́ẹ̀ ni mo sọ ọmọlúkà ni mò ń jẹ́ kò sí kan tó fẹ́ fi mẹ́tà lámì ṣe tá a bá ń jù sí yín lọ́rọ̀ yìí pé ẹ wá lé ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ̀yin la ẹ wá ẹrù àròjinlẹ̀ ìyà tó jẹ ìran Yorùbá yìí pọ̀ jù tí gbogbo yín fọwọ́ lẹ́rán tẹ̀ ń wòran tẹ̀ ní kò kàn yín kàkà kẹ́tì ẹ̀ tún máa wòran lóòótọ́ pé má tiẹ̀ dá sí wa ẹ̀ tún wá lọ sọ yín pé kán máa tọ̀ mẹ́ǹtì wa kán máa hàn ti gbàjà ó ti ṣe àwọn tó láyé o ó ṣe àwọn tó láyé lẹ́kùnrẹ́rẹ́ and you will suffer for it. wàá jẹ ìyá yẹn ò ní mú jẹ ò ní escape ẹ̀ gbàjà àti gbogbo ẹ̀yin tẹ́ wá tẹ́ wá involve tó o bá jẹ́ ọlọ́pàá ẹ̀jẹ̀ ọ̀gá ọlọ́pàá yẹn tó jọ ọmọ Yorùbá tó o bá wà lára àwọn tó dúró lórí ipò fẹ́tọ̀mẹ́ǹtì ìran ọmọ Yorùbá tó ń fight for Yorùbá nation o ò ní mú jẹ ó máa parẹ́ bí ewé mọ́ínmọ́ín ni kó tó dọjọ́ tá a máa gba Yorùbá nation yẹn wàá bá lọ tí bá ṣe pé ẹ kẹrọ àròjinlẹ̀ majority yín ń ipò tó tọ́ sí yín àyè tó tọ́ sí yín wọ́n á fi dùn yín wọn ò ní fún yín kàkàkà fún ẹ pẹ̀lú gbogbo ìwé tó kà wọ́n á gbé fún ẹni tí ò tó ẹ tó jọmọ fúlàní àbáṣá wọ́n á gbé lé wọn lọ́wọ́ and yet ẹ ro ẹ ronú síbi kẹ ro sọ̀hún kẹ wò ó pé ah, n tó ń ṣẹlẹ̀ yìí báyìí ni ah, ṣé mọ̀ kẹ ẹ ti ronú táwọn ọmọdé wọ̀nyí ń sọ ṣe báwa náà lásán àṣọ lórí ilé wọn lórí wọn ní táwọn ń fẹ́ rèé ṣe já gbé yẹ̀wò tẹ bá fi ìgbé bá ṣe ń gbé bá ṣe ń ja ìjà yẹn pé kò tọ́ ẹ̀ ṣe jáde kẹ̀tẹ̀ address kẹ̀tẹ̀ ṣó o pé we are interested in what, you are doing but this is not the right way to do it why can't you do it do that. kàkà bẹ́ẹ̀ ṣe lẹ dìde ogun ẹ dìde ìjà lọ sọ ewé agbẹjẹmọwọ gbàjà bíi àmì náà ẹ fèsì nàìjíríà yìí ẹ fèsì lẹ́sàn yín nínú nàìjíríà yìí ẹ fi àwa ọmọ yorùbá lẹ̀ ẹ fi àwa ọmọ yorùbá ẹ fi wá lẹ̀ o we will not stop until we achieve our yorùbá nation and that is the fact a kì í ṣe oníjàgídíjàgo a yìnbọn pààyàn rí a tẹdìyẹ mọ́lẹ̀ rí a dẹbẹ anybody jàrí lórí pé a fẹ́ gba yorùbá nation wa yìí jẹ́jẹ́ lajọ ń ṣe gbogbo ń tà ń ṣe jẹ́jẹ́ lọmọ èkó wa ń lọ we move in peace so don't push us to the wall don't push us to the wall ẹ má tì wá kàn gírí ni mo sọ mo dẹ̀ tẹnu mọ́ ìgbọràn ó sàn ju ẹbọ rírú tó o bá lè gbà mí fi mí lẹ̀ bó ṣe bá mi òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ o ẹ fọba ògbóni sílẹ̀ o ẹ jẹ́ kó free kò sí tó kàn yín o orí ilẹ̀ bàbá ẹ̀ ló wà o orí ilẹ̀ bàbá ẹ̀ ló wà you can't chase him out of his fatherland àwọn tí ò ń ṣe ọmọ onílẹ̀ wa nílẹ̀ Yorùbá wọ́n wá láti ilẹ̀ fúlàní wọ́n wá sílẹ̀ yorùbá wọ́n dẹ̀ kó bọ̀ dání wọ́n tọ̀ méjì wa wọ́n fìyà jẹ wa wọ́n kidnap ẹ̀rí kankan ṣe sí ògbàjà ẹ fi wálẹ̀ jẹ́jẹ́ o ẹ fi wálẹ̀ jẹ́jẹ́ o ìgbọràn ó sàn ju ẹbọ nínú òun ni àwọn ibo tí wọ́n máa ń sọ wípé ìgbọràn ó sàn ju ẹbọ nínú lọ ìgbọràn sàn ju ẹbọ nínú ni o ẹ fi wálẹ̀ o ẹ má sun wa gírí o àlè yín tá a fẹ́ fi jà o a lọ́wọ́ tá a fẹ́ fi jà o ṣùgbọ́n a ní ọlọ́run tá a fẹ́ fi bá yín jà o and we mean it we mean it tọ́lọ́run bá lóun máa jà fún ẹ ẹ́ don't doubt it á jà débi gẹ́ẹ̀lì so ṣọ́ra ṣọ́ra ṣọ́ra Mr. Gbaja and that will be all message tí mo mú wá lè ní òun nìyẹn ó yá kọ message tiẹ̀ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Qual?